alága fún ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Èkó olóyè Henry Àjọmàlé ti fi ọkàn àwọn ènìyàn balẹ̀ lórí ìṣèjọba àwọn ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká gbọ́ bí àjọjúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó fọ̀rọ̀ wá olóyè náà lẹ́nu wò ṣe mú eléyìí wá fún wa alága ẹgbẹ́ òṣèlú all progressives congress nípínlẹ̀ èkó ọ̀túnba henry ọládélé àjàmọ̀lé ti fi ọkàn àwọn ènìyàn orílẹ̀-èdè yìí balẹ̀ wípé dídùn ni ọsàn yóò so ní ọdún 2017 pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé olóyè àjàmọ̀lé tẹ̀síwájú pé gbogbo kùdìẹ̀kudiẹ tí ó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kò ṣẹ̀yìn àjẹbánu eléyìí tí ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ti fi lélẹ̀ láwùjọ wa nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú akọ̀ròyìn iléeṣẹ́ orísun tẹlifíṣàn lọ́fíìsì rẹ̀ olóyè àjọmọ̀lé fẹ̀sùn kan àwọn olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí wípé àwọn ni wọ́n ba orílẹ̀-èdè yìí jẹ́ látẹ̀yìnwá. ẹ ẹ bàbá wa olúṣẹ̀gun ọbásanjọ́ wọ́n sọ̀rọ̀ kan ní àwọn lẹ́nu lọ́lọ́ yìí pé àṣe kókó má fi ẹ̀tẹ́ lẹ̀ ká mọ̀ pàlàpàlàpà pé bí ẹ̀yọ́ bá ti bàjẹ́ sẹ́yìn pé àtúnṣe ni ká wá ká mọ̀ tún ní àwọn ṣe rí nǹkan tí òun sọ òun náà pẹ̀lú ẹni tó bàjẹ́ nígbà yẹn a lè róòtọ́ ká má sọ òun náà pẹ̀lú ẹni tó bàjẹ́ nígbà yẹn ṣùgbọ́n ṣe rí tábà máa wo àwọn òyìnbó ń sọ wípé tẹ bá máa ṣe nǹkan kan tẹ bá máa wo wájú ẹ kọ́kọ́ béèrè mistake tó wà lẹ́yìn hmm, tẹ́ ẹ bá mọ nǹkan tó ti wọ́ yìí ẹ ní mọ bẹ́ẹ̀ ṣe máa tún ṣe ẹ dẹ̀ ní mọ bí ọjọ́ ọ̀la ṣe máa rí ẹni bá mú lófegè ó ń ṣe ẹ̀fẹ̀ fún ẹ ní torí tó bá máa wá nǹkan tó máa fi lọ títí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa máa fi gbádùn ìlú yìí ó ń láti béèrè nǹkan tó kọ́ ṣẹlẹ̀ kó mọ nǹkan tó wà ń sẹ̀yìn kó bá lè mọ nǹkan tó máa wọ̀ ṣe lọ́la èyí tó máa ṣe lọ́la yẹn ló ń ṣe ń sìn gbogbo ìtàn ti ṣe tẹ́lẹ̀ láti mọ ibi tá a ti ṣe àṣemáṣe bá a ṣe máa wá túnṣe ká tẹ̀ wá túnṣe ìyẹn ní ìpele mẹ́ta yìí ni ọ̀túnba henry ọ̀jọ̀mọ̀lé wá bẹnu àtẹ́lu ìṣèjọba ẹgbẹ́ òṣèlú pdp tó ti ṣèjọba fún ọdún mẹ́rìndínlógún gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tó bẹ̀yìn àjàjẹ lórílẹ̀‐èdè yìí tí ó sì tún bójú wo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc gẹ́gẹ́ bí ohun tí a ò lè fẹ́ kù nínú ètò ìṣèlú láwùjọ wa torí eyín àti ẹnu gan máa ń tàùn síra wọn lákòótán alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó ọ̀hún wá sọ̀rọ̀ nípa ipò tí ẹgbẹ́ náà wà lásìkò yìí. àwọn ẹlòmíín wà tó jẹ́ pé nǹkan tán ọ̀bá rí wọn á lọ́wọ́n rí wọn á mú àhesọ̀rọ̀ wọn á sọ di ńlá. ṣé hmm. kò síbi tí ẹgbẹ́ wà. Hmm tí ò ní sí ìkùnsínú díẹ̀díẹ̀ mo ò lè parọ́ fún yín ìkùnsínú díẹ̀díẹ̀ ńlá ti wà nítorí tẹ bá kórí tútù àtòrí gbígbẹ tẹ kó jọ ó di dandan kí wàhálà díẹ̀díẹ̀ kó wà ń ṣùgbọ́n ọ̀rọ̀ ìgbé Tinubu àti olórílẹ̀-èdè wa Buhari ìjà wà láàrin wọn wọ́n ń ṣe kinní kan ìgbà kan tiẹ̀ ní Tinubu ti fẹ́ dẹ́gbẹ́ mi lẹ̀ wọ́n fẹ́ lọ síbò míì hmm. ṣé ṣe rí gbogbo yẹn àhesọ̀rọ̀ ni ṣe rí Tinubu àti bàbá Tinubu àti Buhari hmm. ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n hmm. wọ́n dẹ̀ sì ń ṣọ̀rẹ́ wọn lọ wọ́n ń bára wọn sọ̀rọ̀ ìgbà Ondo yẹ aṣíwájú fúnra rẹ̀ ò sí Nàìjíríà and kò dẹ̀ tí de bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó fi hàn wípé gbogbo ìtọ́ tó ń sọ ìsọkúsọ ni ẹnu jọ́ mẹ́ta yìí aṣáájú ó ti congratulate ẹ ẹ àkẹ́tì ẹ òun àti eh, ó sọ sínú pépà hmm. eh, lórílẹ̀‐èdè wa Buhari sọ pé kò sí nǹkan kan kò sí jẹ́ ayọ̀ kan bó ṣe rí láàrin òun àti aṣáájú wọ́n ń bára wọn sọ̀rọ̀ lóòrèkóòrè. kò ṣàì gba àwọn ènìyàn nímọ̀ràn láti ṣe sùúrù lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí wípé ohun gbogbo ń bọ̀ á padà bọ̀ sípò. láti ilé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó Adéjire Adéè ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun.